أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا وللمسلمين قال شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه كشف الشبهات فإذا كان الله قد صرح في كتابه أن من آمن ببعض وكفر ببعض فهو فهو الكافر حقا وأنه يستحق ما ذكر زالت هذه الشبهة وهذه هي التي ذكرت شرح بعض أهل الإحساء في كتابه الذي أرسله إلينا ويقال أيضا إن كنت تكر أن من صدق الرسول صلى الله عليه وسلم في كل شيء وجحد وجوب الصلاة أنه كافر حلال الدم والمال بالإجماع وكذلك إذا أقر بكل شيء إلا البعث وكذلك إذا جحد وجوب الصوم رمضان وصدق بذلك كله لا تختلف المذاهب فيه وقد نطق به القرآن كما قدمنا فمعلوم أن التوحيد هو أعظم فريضة هو أعظم فريضة جاء بها النبي صلى الله عليه وسلم وهو أعظم من الصلاة والزكاة والصوم والحج فكيف إذا جحد الإنسان شيئا من هذه الأمور كفر ولو عمل بكل ما جاء به الرسول صلى الله عليه وسلم وإذا جحد التوحيد الذي هو دين الرسل كلهم لا يكفر سبحان الله ما أعجب هذا الجهل ويقال أيضا هؤلاء أصحاب الرسول الله صلى الله عليه وسلم قاتلوا بني حنيفة وقد أسلموا مع النبي صلى الله عليه وسلم وهم يشهدون أن لا إله إلا الله وأن محمد رسول الله ويؤذنون ويصلون ويؤذنون ويصلون فإن قال إنهم يقولون إن مسيلمة نبيه قلنا هذا هو المطلوب إذا كان من رفع رجلا إلى رتبات النبي صلى الله عليه وسلم كفر وحل, وحل ماله ودمه لم لم تنفعه الشهادتان والصلاة فكيف بمن رفع شمسان أو يوسف أو صحابيا أو نبيا إلى مرتبة جبار السماوات والأرض سبحانه ما أعظم شأنهم كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون ويقال أيضا الذين حرقوا حرقوا حرقوا حرقهم علي بن أبي طالب رضي الله عنه بالنار كلهم يدعون الإسلام وهم من أصحاب علي رضي الله عنهم وتعلموا وتعلموا العلم من الصحابة ولكن اعتقدوا في علي مثل الاعتقاد في يوسف وشمسان وأمثالهما فكيف أجمع الصحابة على قتلهم وكفرهم أتظنون أن صحابة يكفرون المسلمين أم تظنون أن الاعتقاد في تاج أو أمثاله لا يضر والاعتقاد في علي بن أبي طالب رضي الله عنه يكفر يكفر ويقال أيضا بنو عبيد القداح الذين ملكوا المغرب ومصر في زمان بني, بني العباس كلهم يشهدون أن لا إله إلا الله وأن محمد رسول الله ويدعون الإسلام ويصلون ويصلون الجمعة والجماعة فلما أظهروا مخالفة الشريعة في في أشياء في أشياء دون ما نحن فيه أجمع العلماء على كفرهم وق وق وقتالهم وأن وأن بلادهم بلاد حرب وغزاهم المسلمون حتى حتى حتى استنقذوا ما بأيديهم من بلدان المسلمين ويقال أيضا إذا كان الأولون لم يكفروا إلا لأنهم جمعوا بين الشرك وتكذيب الرسول والقرآن وإنكار البعث وغير ذلك فما معنى الباب الذي ذكره العلماء في كل مذهب باب حكم المرتد وهو المسلم الذي يكفر بعد, بعد إسلامه ثم ذكروا أنواعا كثيرة في كل نوع منها يكفر ويحل دم الرجل, دم الرجل وماله حتى أنهم ذكروا أشياء يسيرة عند من فعلها مثل كلمة يذكرها بلسانه دون قلبه أو كلمة يذكرها على وجه المس واللعب àwọn ajá àwọn tó ń lu awé nínú àwọn ẹlẹ́bọ àwọn èdè mùsùlùmí lè ti bá wa ìjọba láwọn àbá àtàwọn wá ní fún àgbègbè ìwé ìṣọ̀kan wọn tó bẹ́ẹ̀ tí wọ́n lè wá sí fáṣọ afọ́n ọdẹ́sẹ̀ ìṣòro ìsìláàmù ni wọ́n gbà tí wọ́n bá ti kéde rí pẹ̀lú nǹkan kankan nílẹ̀ gbèsè èdè gbèsè pẹ̀lú ìṣòro. ẹ wọnú ìsìláàmù níta pátítán. فعلي فإذا كان الله ورسوله في كتابه أن من أمر عباده وكفر ببعض ويقول لهم بعد الأمر أن القرآن يقول تبعك بأباك فبوه تبعك ذكر يقول بأباك فهو الكافر حقا أم كان كان كفر يولدو وأنه يستحق ما ذكر أن لك لك سي إن سي ودوا صحيح nípa àwọn tó bá ṣe kìfìyà lẹ́dínlẹ́yà iná lẹ́dínlẹ́yà fún nàbìláyà ọ̀rọ̀ sórí yìí يريدون أن يفرقوا بين الله ورسوله وصية الجواب وني àwọn tí ó lẹ́tọ̀ sí àyà nìyẹn wọ́n ní záà tàbí ìṣùgbà tí lè bá ti yé wa ìrújú ìdí wa nìyẹn wà á lè yẹlẹ́ fi zakara abádu àṣàfi kìtàbí lẹ́dẹ̀ ìṣúlẹ̀ àṣàlà ilé ìlà wọ́n ní irú nǹkan tí a kọ sínú tíra àwọn ará àṣà ilé ìtọ́kọ̀ sí sí wa nìyẹn sheikh sọ́rọ̀ tèmi ọláwọ̀ mọ́ àwọn ò rí tíra tí àwọn àgbà hasan yẹn tí wọ́n kọ sí sheik ọ̀rọ̀ tí ìsàlábàpàdé rẹ̀ pé tá a bá rẹ̀ tó bá wà á mọ̀ tí wọ́n láǹfààní. ويقول أيضا أنا كتبت منظر إذا كنت تقرأ تقر أن من صدق رسول الله tí wọ́n bá gbà wípé ẹnikẹ́ni tó bá gbà nábì lódodo èkó lè ṣe ní gbogbo ọ̀gá mẹ́rin wa wà jáhada wùdú ìgbà ọ̀wá ní kì í sọ̀rọ̀ yẹn anáwó káàfù tó bá ọgbà tó gbó aná láti sọ̀kọ́ ẹni yẹn kìfì rí ni. halalu dam wal mal bil ijma ó lẹ́tọ̀ọ́ ká pa ó sì lẹ́tọ̀ọ́ kíjọba islam ọ̀kan confiscate gbogbo tó ní pẹ̀lú àpẹnukọ̀ gbogbo àwọn afáà wọ́n ní tó tí ìbá yọ kàtàríkà ìlà kọ́ra bí kú lè lẹ́lbà bákan àti bá gbogbo nǹkan tí ṣẹlẹ̀ àmúwa ṣùgbọ́n ìgbéǹde nìkan ni olùgbàgbọ́ ní ẹ̀gbẹ́ wọn gbọ̀ngàn kìyàwó àbúrò sàn kámi tó dojú ń bẹ̀. وكذلك لو جهل وجوب صوم رمضان وصدق بذلك كله àbí àtúgbò agbó nǹkan tí ìsìláàmù gbélélẹ̀ ṣùgbọ́n ó ní àwẹ̀ rọ̀mọ́dọ́nù kì í sọ̀rọ̀ àyàn lọ́dọ̀ tó láàtàkùn ìmọ̀dáhì sí ọkàn náà tọkàn bí ìrọ̀kùnrin àti ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀jọ́ ìgbà wọn ni àwọn mọ́dà bí ìyàpọ̀ ẹnu pa abẹ́ ẹni bẹ́ẹ̀ ó sì fi kékeré kùránì gánà ìsọ ìyẹ̀bà àti يؤمنون ببعض ويكفرون ببعض وني فمعلوم أن التوحيد هو أعظم فريضة جاء بها النبي صلى الله عليه وسلم ونسيب وعيوبه توحيد ني أنا يتو تبجي له أنت نبي هو وهو أعظم من الصلاة توحيد له أطبي بيعنوك كيلو والزكاة وصوم الحج زكاني أعويني أتي حجي توحيد تبجي له فكيف إذا جهل الإنسان شيئا من هذه الأمور كفر bóla ṣe àsọ pé gbogbo àwọn kan yòókù títà ó tóbi jùlọ yìí ẹni tó bá ṣe ìfèrí pẹ̀lú kankan nínú rẹ̀ ẹni tó bá jiyàn pé ìkankan ò kọ̀rẹ́ǹtì nínú rẹ̀ ó ti dèfè yìí wọ́n ní ọ̀làwọ̀ amẹ́rẹ́ àbíkú lè mọ̀ jára ní ìrọ̀ sùn èyí tó ti kìfìrí kọ́lá kan nínú gbogbo dáná bí wọ́n wá ló ṣe wọ̀ ìdájá àdá sàwídà lẹ́dí wọ́dí nínú rọ́sùn tó bá wá tako tawhid ilé tí í ṣe ẹ̀sìn àwọn ànábì ọlọ́wọ́n ọba lèhìm láyé fún gbòòrùn àwọn akẹ́kọ̀ọ́ kò ní kò ní kò ní pẹ̀lú ẹ̀ ànàlá máa àjẹbọ̀ hàlẹ̀ jẹ́hàn àfáàní máa ní fọ́lọ́wọ́n ọba o àyìnbọn káyọ̀ máa wá jẹ́ èèyàn púpọ̀ ẹ̀yìn sí ẹ̀ ń kọ́ ọdún tawhid níbi ẹ̀bọ̀ ẹ̀ ń sì kèsì nínú nǹkan tó lọ́wọ́ bá ti lọ́rùn àwọn tó yẹ kó kéde pé pàrọ́dì gan ni wọ́n ti tako nǹkan tó lọ́wọ́ àtàlóyè ẹ̀sọ́ wọ́n di kèlè pẹ̀lú ẹ̀. wọ́n ní ìkọlù aydan bákan àwọn èèyàn sọ pé àwùjọ ayé sábà rọ̀ṣọ́ ìlà ẹ̀kọ́ tàlúbà ní hànífà ọ̀gọ̀dà àti àwọn ọmọ ànàbì. ní ọ̀kadà tó gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí ni wípé àwọn sàbí ànàbì wọ́n bá àwọn àbànú hànífà jagun àwọn àbànú hànífà yìí wọ́n ní àwọn ìjọ kan ní wọ́n náà ìjọ lárọ́wá bàtàkà yóò kúta wọn ní ànábì táwọn ọmọ yọ zàkà fún àwọn yọ zàkà mọ ẹgbẹ àwọn yọ zàkà fún tukú tó bákan náà àwọn kan mọ̀sálàwò kọ̀ọ̀tà ó ti yíra ni wọn lánàá bí ọlọ́run là tó apá kan náà àwọn tó ti gbà bá nàbí náà lékè ní wọn tó gbà fún wọn ti kẹfìrí àgbọn wọn ti kẹfìrí àkọ́ni wọn ti kẹfìrí tó torí ẹ̀ afáàlẹ́ wípé. wọ́n ní kọ́ọ̀tà lùgbà ní ànífà kọ́t asilamu máa nàbí sọ̀sílám àwọn bàbá ànífà já ti gbà fáńdàbí láyé rẹ̀ àwọn tàbí àdájú àwọn jà wọ́n wúlẹ̀ àṣàbù rọ̀sùn wọ́n ń yẹsọ̀ dúró à ń la ilaha illallah àwọn táwọn tàbí ń bá jà yìí wọ́n jẹ́ la ilaha illallah wò anna muhammadu rasulullah wa alihi wa sallam sallallahu alaihi wa alihi wa sallam wa yuzuna wa yuzinuna wa yusaddun àwọn wọ̀nyí títí wọ́n máa pèrò ó sì máa kírun ìwé bí èsì àwọn sàbí bá wọn jà nítorí kí ni wọ́n ti wọ́n tako inú ìdánilẹ́bí sallallahu alaihi wasallam tó mú wa ẹgbẹ́ rẹ̀ dúró ìjàgà àwọn àwọn tí wọ́n gba mùsùlùmí wọn tó kà zá lẹ́gbàá wọn náà bí mi tó ń bẹ̀rẹ̀ yàrá bí sallallahu alaihi wasallam. فإن قال إنهم يقولون إن مسيلمة نبي kúnà ara wẹ̀lọ̀tò sábà sọ pé hàn ìdíyà táwọn sọ̀fin táwọn sàbí ti ti bá wọn jà ní pé wọ́n ní pé mùsàlẹ́ láwọn ànábì ni pé kì í ṣe tó di ìdàkà á sọ pé àádáwọ̀ ìmọ̀tòlù pé táwọn gẹ̀gẹ̀ nìyẹn ìdàkà náà mọ̀ rọ́fà rọ́jùlá ìlà rọ́sùlọ́tì nàbì tó bá pẹ́ tó bá gbé ẹnìkan sípò ànábì káfàrà ó di kèsì yí pẹ̀lú ẹ̀ wàhálà máa lùhú wàdàmùhú tó wọlé àtẹ̀jẹ́ rẹ̀ tàǹfà owó ṣàhàdàtàn ajẹ́pẹ́lá ayára ìlà tó gbàgbọ́ ẹ̀ kò sí kíni kò sí láǹfààní wà lásọ̀lá inú rẹ̀ ò sí láǹfààní fàkẹ́fà bí máa rọ̀fà ṣàmṣán aw yusuf aw sahabiyan aw nabiyan ilà àbúrútàbátì jabbar samawa sọ̀rọ̀ bóòlù afẹ́ wa sọ ẹni tó bá tó gbé ẹnìkan tẹ́kùn ṣàmṣán àbí yusuf àbí sàbí kan àbánabi kan lọ sípò olúwa tó dá sámà àtìlẹ́yìn. ولا سبحان الله ما أعظم شانه ومما نفضه باو الأمر يبتك الأمة بكاو وكذلك يتبع الله على قلوب الذين لا يعلمون لا يعلمون تجملوا أسي في لدي ومنيه ويقال أيضا الذين حرقوا حرقهم علي بن عبد الله رضي الله عنه بالنار أو جاء الجنة nínú àwọn tí wọ́n ń gbáàlì ní olúwa ó lè yẹ kó lóun yẹ dà ọ́nà islam gbogbo pátápátá ni wọ́n ń pe àwọn ní mùsùlùmí wọ́n mẹ́ra sáábì àlì ọdẹ lánàá kọ́dà náà àwọn ọmọlẹ́yìn àlì ni ọ̀tà aláwọ̀ ẹni máa mẹ́ra sàhábà àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàbí wọ̀lákẹ́ni tákọ́dù fi àlì ní ṣùgbọ́n wọ́n ní àdìsọ́kàn nípa ọ̀fọ̀ àlì lẹ́yìn ní nípa àti Yusuf àtàwọn tó jọ wọn pẹ̀kẹ́fà ajima sọ̀hábà tó wà láà kọ́tùlé wọn kó fòdè pé láwọn tàbí ni wọ́n á panupọ̀ pé àwọn bá wọn jà ní nítorí pé wọ́n ti kéde o wọ́n gbà pé wọ́n tẹ́lẹ̀ wọ́n ti kọjá àbọ̀ ànábì ọlọ́run bá ní. àtàgùn ní lànà sọ̀hábà ká ìkà sórí ẹni mùsùlùmí ṣé ń dẹ́kun rí pé àwọn sàábí wọ́n ń pe àwọn mùsùlùmí kékeré ni. àmì àtàgùn náà ẹni tó lọ nígbàgbọ́ ń pa táàjù ẹnìkan tó ń pè ní táàjù nínú àwọn táwọn èèyàn ń tẹ̀sán lẹ́yìn ọlọ́run gbàdá lẹ́yìn bàtà. àtàwọn ní ibẹ̀ bẹ́ẹ̀ tó sẹ́rọ pé ìjọsìn fún wọn ìnígbàgbọ́ páwọn yẹn jẹ́ olúwa tó ń jọ́sìn fún sẹ́rọ pé kò kò sí wàhálà ń bẹ̀ ni ọ̀lùkọ́ni ti àríyí mi làbẹ̀tọ́ rí ìkáfẹ́ àbí àdìgbọ́kàn nípa álẹ́gbẹ̀rẹ̀ ṣe ìgbà tó kìí ṣe àdìsọ́kà tòkòrí wọn kí ẹ bá wọn ṣí àti ìgbàgbọ́ tòwò tó yẹ fún lẹ́nu wọn ti dé lóṣù bá wà dá àmì ẹni pé mọ̀lẹ́ká jí ìṣe iṣẹ́ ìpínlẹ̀ ti lọ gbé sẹ́fà nàbì kí á lè gbèrè náà rẹ̀ sí ìgbé bẹ́ẹ̀ náà wọ́n sọ púpọ̀ èyí nǹkan ọmọ sọ. ويقول أيضا بنو أبي القداح الذين ملكوا المغرب ومصر في زمان بني عباس. عرفوا كتاب àwọn kan tẹ́ ń pè ní banu ubayd wọ́n ní àwọn tó yẹ pé wọ́n jẹ́ ọba nílẹ̀ mọ́gírì morocco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà ní sọ̀rọ̀ àti egypt ní ìjàmbá nígbà nílà bá lásìkò àwọn ọba nílà bá kúlù yẹ jẹ́ lónà láàyè láàyè lọ bí wọ́n náà náà ń ṣe láàyè láàyè lọ wọ́n jẹ́ ìlà láàyè lọ wọ́n يدعون الإسلام وسنتكم فاكم لا إسلام ويصلون الجمعة والجماعة وأنك جماعة جماعة فلما أظهروا مخالفة الشريعة فقام بعد وصفها يتقوا الشريعة في أشياء دون ما نال الشريعة تصيب أشياء عوالي أجمع علماء على كفرهم وقتالهم أما فاق عن الصلاة يكون وجه كفري أن ذا في باجة لما وأن بلادهم بلاد حرب أتكوي لوين يدوه قوني يتعجى لوين وجزاهم المسلمون حتى استنقذوا ما بأيديهم من بلدان المسلمين àwọn sùúrù bá wọn jà títẹ́ fi jùlẹ̀ àwọn eléyìí tí ó wà lọ́wọ́ wọn náà lọ àwọn sùúrù yẹ̀bi pé wọ́n wọ́n pa wọ́n tì wọ́n bá wọn jà títí tí wọ́n fi gba tí ń bẹ lọ́wọ́ wọn ìyàwó ọdún tó wà lábẹ́ wọn wọ́n gbà padà lábẹ́ wọn wọ́n gbé sínú àwọn mùsùlùmí wọn ní eléyìí fún wa wípé àwọn sàbí yé wọn wípé èyí jẹ́ bùsùn káwọn ìjọ bùsùn fẹ́ẹ̀sì kí ni ó kọ́ni mọ̀ bàjá torí pé tẹ́lẹ̀ ti kékeré wípé pẹ̀lú ẹtún tó kà fún ẹ̀kọ́ fún sùláàmù ó ti kékeré pẹ̀lú ẹ̀sìn ẹ̀rẹ́ ìrẹ́ olùdókòwò sọ fún pé ọ̀nà àwọn tọ́lá sọ pé ìwé náà ti gbá ẹ̀kọ́ ìwé náà ti gbá ẹ̀kọ́ ìwé náà yẹ wọ́n wà láàrin méjì. ìwọ̀n fẹ́ yẹn. ọ̀rọ̀ ìgbà ọ̀tẹ̀ rárá fún wa lórí ẹ̀fẹ́ wa.